gbogbo ẹ̀yàn ọmọ yorùbá àwọn olẹ́ni kankan mú ayan ti yàgò mọ́kà ilẹ̀ àlà fídíò táwọn èèyàn fídíò bí umura tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ àná ni o ọ̀rọ̀ àná bí báyan ṣe ṣẹyọ ní ní mọ́kà nu ní ara mọ́sálásí aráàmù lẹ́wọ̀n yẹn tí ayan ṣẹyọ nílẹ̀ mímọ́ láàyàn ti ṣẹyọ ṣebí ẹdun rẹ alẹ́ àṣírí ti àṣírí ti tú sọ̀rọ̀ kéwà náà sọ̀rọ̀ lọ́bẹ̀ yusuf kára lọ sọ̀rọ̀ lọ́bẹ̀ kéwà náà ti ní káwọn èèyàn jára wọn òun náà sọ̀rọ̀ lọ́bẹ̀ nílẹ̀ àlá ayẹ̀ṣẹ̀ lè lọ bí tán ṣiṣẹ́ àlá síbẹ̀ nílò kẹtẹ pa fún wa so mo kàn fẹ́ mo fẹ́ mo wá láti tan ìmọ́lẹ̀ inú ayé sí àwọn ọmọ yorùbá èmi ò ráwọn ará saudi yìí rán ẹ̀yọ́ ọmọ yorùbá mo fẹ́ kẹ́ rí náà ní nígbà tí ayé àná àníyànà gangan ẹ sọ pé tánàbí bá ń lọ àwọn ìrànlẹ̀ wọ́n mọ̀ ní wọ́n mọ̀ sí wọ́n mọ̀ gúúsù bàbá nàbí wọ́n yọkẹ́ kí wọ́n mọ̀ sọ wọ́n mọ̀ yọkẹ́ àwọn ìrànlẹ̀ wọ́n mọ̀ yọkẹ́ kí ni kí ni wọ́n fi mọ́ kànáà bí gàdán sáà lálẹ́ wa sálà mi. wọ́n láwọn ìrànlẹ̀ mọ́ sà sàlà tún fa nàbí àwọn ìrànlẹ̀ wọ́n mọ́ sàlà tún fa nàbí wọ́n yẹ sálà alẹ́ wa sálàm sálà alẹ́ wa sálàm ẹ jọ ṣe ìrànlẹ̀ ló wá disturb wàhálà nínú nínú oṣù àwẹ̀ tó ti wá jésù fẹ́ ìgbàlejò nínú mọ́ṣáláṣí arab ààyè lásán. ó sọ alápọ̀nlé. Ah! ọlọ́run mi o ṣé ṣé àyè ọmọ yorùbá náà ti ní gbogbo táwọn sọ wáyé pé ilẹ̀ kankan ò mọ́júbi kankan lọ́wọ́ ẹ jọ nílẹ̀ àlà ah! ẹ̀yin àfàsùn náà ìwà kan ẹ̀wù ẹ̀wù mọ́kà nílẹ̀ àlà tí àlà protect tó ti wá ní oṣù ṣebí làásìkò ní ìdí bẹ̀rẹ̀ náà <laughs> ní oṣù alápọ̀nlé oṣù ramadan ó tún wá jẹ́nu òru rẹ̀ látúrú kọ́ rírì tẹ́lẹ̀ pé aláwọ̀ sí gbogbo ilẹ̀kùn àdùjẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ nígbà sẹ́gi mọ́ gbogbo ilẹ̀kùn náà <laughs> nígbà aláwọ̀ sí gbogbo ilẹ̀kùn àdùjẹ́ náà lẹ̀ aláwọ̀ kan sí ilẹ̀kùn lé ayé mọ́ ni <laughs> ẹ mọ̀ kó òru oṣù àwọn òru òru rẹ̀ látúrú kọ́ rírì lẹ́wà àti pé orí sábà fàtí dẹnu mọ́ látúrú kọ́ rírì ẹ̀rọ mi náà ni iná sẹ́yìn lẹ́wọ̀ fúlẹ̀ lẹ́tì gbòdì. irọ́ àlá ṣe mistake sí ilẹ̀kùn lé ayán lẹ̀ yẹn. ok ó bẹ́ sí ọgbà àlùjẹ náà. ilẹ̀kùn àlùjẹ náà làlá fẹ́ sí. <laughs> ó wá já sílẹ̀kùn ayán. Ah, sori tààlà ò ṣe bàjá yẹn ah, relax lórí ẹ̀rín mi <laughs> tààlà ò ṣe bàjá <laughs> torí pé ààrẹ tí kò fa ńlẹ̀ ìfọ̀ tí mo ṣe bí àlà ohun tá à ń sọ nìyẹn ó wá ń dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tá a ti fi gbàgbọ́ sínú pé Allah ni o ó ní protect eléyìí Allah ni o yóò protect Kùránì Allah ni o yóò protect igbá Allah ni o yóò protect àrò tí ẹ rí so ṣé tó bá jẹ́ pé ilé olóríṣà kan ló wá jẹ́ ọ̀sẹ̀ tí wọ́n ṣe ọ̀sẹ̀ fá àbọ̀ṣe òrìṣà irú nǹkan báyìí wá ṣẹlẹ̀ ẹjọ́ kí làwọn àáfàá Yorùbá ẹjọ́ kí wọ́n mọ̀ sọ wọn ni Allahu Akbar wọn mọ̀ wọn mọ̀ Allahu Akbar abẹ́ẹ̀rí ni aláwọ̀ ti dójú ti wọn èrè lásán là ẹ ayé lásán làláwọ̀ náà ti wọn ayé lásán <laughs> wọ́n àwọn sọ pé yá ó yẹ ẹ pọ̀fọ̀ wọ́n àwọn sọ pé ẹ̀yọ́ yá ẹ lo ẹ lo ẹ lo ifá yín ẹ fi pọ̀fọ̀ káyọ̀ fi lọ mọ́ni ó yẹ ẹ pọ̀fọ̀ káyọ̀ lọ <laughs> ní táwọn sọ tó ń bí wọn nú ni <laughs> mo kàn mọ járí mọ́nú náà ni òòsà tí òòsà mú ni mí ẹ kàn mọ járí mọ́nú náà ni kó sì gẹ́tà nìkan lè fi mí ṣe iṣẹ́ tí mo gbé dání iṣẹ́ tí mo tí tí mo gbẹ́mì mi lé ni kẹ́lẹ́ kẹ́lẹ́ iṣẹ́ pé ẹ ó yẹ lọ́dẹ lọ́dẹ kòkó mọ́ yóò àmọ́ irọ́ èmi ò lè rọ́ <laughs> mo kọjá mo kọjá ẹni tí ó ẹni tí ẹ wà sọ pé irọ́ ìyẹn tá à ń sọ tó ń bí àwọn ọ̀kan lọ́mọ gbogbo wọn nù lélẹ̀ ìyẹn tá à ń sọ tó ń bí wọn nù ni ṣé ìyẹn tí mo sọ yìí ṣé mi mo lọ da ayọ̀ sí mọ́ṣáláṣí aráàmù tó ti ń ṣe kí wọ́n ṣe lọ́wọ́ náà umura. umura ṣé mo lọ da mọ́sálẹ̀ ṣé mo lọ da yan ibẹ̀ ni ṣé aláwọ̀ akọ̀sí bá ṣe ojú ni àbáláwọ̀ kọyìn báyìí ó wá ń wo ayán ayán dẹ̀ distop àwọn ọmọ ẹ̀ ní òrùlé àtúndì kọ́dírì. tí wọ́n ń ṣe tiẹ̀. tí wọ́n ń ṣe tiẹ̀ lọ́wọ́. Ah! ọmọ yorùbá ẹ jáàjì wọ́n brainwash wa ni ṣé èyí ò ti gbọ́n brainwash wa ní báyìí ṣé èyí ò ti wá rí pé brainwash wa ní báyìí. sẹ́yìn orí kan ní bíwájú wa mo yẹ pé ọ̀tá àlà ọ̀tá àlà aláwù lágbára mo gbọ́ but nígbà tí wọ́n ń ṣe iṣẹ́ aláwù lọ́wọ́ nílé aláwù àyàn láwọn èrà alẹ́ tẹ́jọ́ pé tánà bíbá ń lọ yóò mọ̀ fúri balẹ̀ fánà bí àbí ìmọ̀ yẹn lọ èrà èrè ó mọ̀ kọ̀ papọ̀ wọ́n sàlẹ̀ ìmọ̀ ya barabara wáyé èrè ó lé fádúbalẹ̀ fáláwù kò lè yà fáláwù ohun tá à ń sọ nìyẹn state kan ní ní eh ní nàìjíríà bíi jigawa state close to hundred billion ni wọ́n fẹ́ fi ran ẹ̀ lájà àjì lọ́dún jigawa state yẹn ló pọ̀ jù nàìjíríà ó wà láwọn state tó pọ̀ jù news yẹn ti jáde close to hundred billion ni wọ́n fẹ́ fi ran ẹ̀ mẹ́ka ní jigawa láti jẹ́ ta ti ṣe mẹ́sẹ̀gì owó tí wọ́n fẹ́ fi rányàn ní mọ́kà ní jìgà wá kí ó lówó stéètì tẹ́bi ń pa àwọn àlìmọ́njìrì yẹn àwọn àlìmọ́njìrì yẹn pèbọ̀ kẹ́hìn pàwọ́ àwọn náà ṣẹlẹ̀ tí àwọn fẹ́bi adébáyé lọ́kọ́ ni tó ní aláwọ̀ aláwọ̀ àwọn ẹgbẹ́ oní tíátà aláwọ̀ àwọn ọmọ kíríkà kíríkà aláwọ̀ ṣé ilẹ̀ ti fẹ́ àdùnfẹ́mi adébáyọ̀ ó sì wẹ́ ó sì lè ní lọ́ọ́ yá àbí kí ló lè ní sílẹ̀ tó lọ́ọ́ ni ìwọ náà mọ̀ wò báwọn àṣẹ aláwùrẹ́ orí ayántì àṣẹ aláwọ̀ láyàn tì inú wa dùn fún tí kéwà ń sọ ẹ mi pílẹ̀ ju kéwà yẹn náà wọlé fún tí kéwà ń sọ tó sọ wípé. four million naira is enough láti make your breaking even tẹ bá kú four million sáàrin èèyàn mẹ́rin wọ́n á ṣe òwò lẹ́yìn ọdún kan wá jèrè bóyá ká kọ́kọ́ kí owó àjù kan mọ́lẹ̀ kẹ́kọ́ fún èèyàn mẹ́rin bọ́ọ̀lù fi ṣòwò ọdún kan tó bá di next year ká ṣe wá take off kí ni nǹkan náà máa fi ṣe kó ká òkùnà kéré wá bóyá ẹ ẹ láti jókòó ẹ̀yà administrator àtẹ̀yìn àfà. ẹ̀yin èèyàn yìí ẹ wá owó tí à ń kó lọ àjì yìí ẹ jẹ́ á ṣe ẹ̀ láàrin ara wa ká fi ṣe nǹkan kéwàá yẹn náà wọ́n gbọ́n kìí ṣe pé wọn ò gbọ́n ẹ̀sìn ni ò jẹ́ kóun kálukú ó lè ronú wọ́n gbọ́n tí wọn bá gbọ́n sí wọn gbọ́n mẹ́sẹ̀jì ta lọ́lọ́ ni àwa ti sọ ìrìnàṣẹ́ ẹrú mọ́lẹ̀ la wá tẹ́bù gbogbo yẹn sí mọ̀ kémi ò bẹ̀rù mo fi ẹ̀mí mi búra ìbẹ̀rù mo fi ẹ̀mí mi búra àwọn tó jẹ bá yẹn bá ti ẹ̀pẹ́ mi gan ọmọ wọn mọ̀ ọ̀kọlọ ọmọ gan pè mí lánàá èpè oríṣiríṣi mo ṣẹ́ fún wọn tí wọ́n ti rán àbúrò ẹ̀ kan pè mí láàárọ̀ ìyẹn kọ́ mo so lọ́la ìpẹ́ wọn ti wọ́n ti wọ́n ti fẹ́ mọ bẹ̀bẹ̀ wàá wò ní gbọ́ mo fọ́lọ́n tó ẹ̀mí ṣe lẹ́rìí gbogbo àwọn ṣẹ̀ṣẹ̀ àgbáyé ti dìde mi lọ́rọ̀ sọ pọ́npọ́ mẹ́yẹn ń tá wá ń sọ rèé ń tá ń sọ rèé ní tipẹ́tipẹ́ ni mo ti máa sọ pé ya ẹ̀jẹ̀ àwò kìíní yìí owó tó yẹ ká máa fi jẹun tó yẹ ká máa fi rìn ara lọ́wọ́ Fẹ́mi Adébáyọ̀ owó tó kó lọ múra kò sọ àfáàní kankan àdúgbò rẹ ó sá ní eh, local government tó ti jáde ẹ̀bẹ̀ náà wọ́n ti wo fíìmù rẹ̀ wọ́n pọ̀ rẹ̀ káàkiri nàìjíríà tó wo fíìmù rẹ̀ pé wọ́n owó tó kó lọ múra tẹ́kùn àlá àlá bàbí àfún wọn àfún wọn ẹ̀yà ìwọ gba ìwọ gba five hundred thousand ṣíṣe nǹkan báyìí ọgbẹ́ ní tá à ń sọ nìyẹn ilẹ̀ kẹ́kọ̀ọ́ mọ́jú lẹ̀ kankan lọ sílẹ̀ mi mọ́kà wá gbọ́n jùlọ yàrá rẹ̀ lọ ni ó ní kéwàá tún sọ fún yín yẹn kéwàá tún já yín ìsìláàmù ni ò jẹ́ káwọn kéwàá náà lè tẹ́ẹ̀mọ́ àmọ́ bá ṣe brilliant tó náà fẹ́ ronú nípa ìsìláàmù jù wọ́n yàn pé ẹ ṣáàjì àgbà wọ́n ti parọ́ fún wa ẹ wo ẹ ṣáàjì àlọ́ ẹlòmíì sọ pé ẹlòmíì ẹlòmíì sọ pé ọlọmọ sọ̀rọ̀ mọ o ti ní àmọ kírun sájà lọmọ sájà lọ kírun àwọn náà kùtù mọ pé àgbọn táwọn wí àti àṣàjà kírun ooo ah, gbogbo tó ń sọ làwọn náà mọ. a ti tó ló ń sọ. a ti gbọ́ pò tó ló ń sọ. sáàjì àmọ́ ṣe islam lọ́gbọ́n ṣe ń dá sí ah, báwọn àbáwá ṣe fi lé wa lọ́nu. ò ní dáàmú a ti gbọ́ pò tó ló ń sọ. ẹnu ẹnu oníbò àbá gbọ́ wípé àti kírun tẹ́lẹ̀ àkì mọ́. E- etí wo ni bá ní gbọ́rú ẹ̀. bẹ́ẹ̀ ni ah, etí wo lára àbá gbọ́ ikú àti wákìlì tẹ́lẹ̀ báyà kì náà. nígbà mo gbàwẹ̀ last year tó wá lóde ọdún yìí tí wàá gbà mọ́ bó ní ṣe sọ. bó ní ṣe sọ fáwọn èèyàn. bó mo ṣe fẹ́ máa jẹun lójú èmi odidi aláàjì. bó ní ṣe máa jẹun lójú wọn tí wọn ò ní béèrè pé kí ló ṣẹlẹ̀. o ti gbà á nítorí ẹni kan ní ah àwọn sàn án ti kí ni orí táwọn aláàkì mọ báyìí ah èmi odidi aláàjì. bọ́ ah tí òtọ́ bá tí rọ́bà lọ́gùn ọdún tóyì tó bá fẹ́ le ah ọmọ ìyá mi kò gbà òtítọ́ ní wákàtí méjì láti lè bá tí lè bá ti lọ lójú kò gba òtítọ́ lórí látàrí bí láti di gba tí a ti wá sọ òótọ́ yẹn àwọn àpẹẹrẹ tó wọ́n ti mọ̀ hàn yóò tún wá mọ̀ hàn yóò tún wá mọ̀ hàn táyé sọ òótọ́ yẹn àpẹẹrẹ tó wọ́n wá mọ̀ hàn ní tó tún jọ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ tó mú wá ní bóyá bíi ìjẹrin ni àbí ìjàrùn mọ́ṣáláṣí dúró báyìí tírélà sì yà tírélà sì jánu kò wá rí gbogbo ilé tó wà ní àyíká forí sọ tírélà já ó sì lọ forí sọ mọ́sálásí gbà kétú lè yun. orílẹ̀ aláwo ńlẹ̀ kò mọ orílẹ̀ o. Mhm. tírélà kọjá mi lọ́yìn sọ̀sùn Òṣogbo kò yá bẹ́ẹ̀ o. Ah! kábíyèsí lódùmarè ọ̀rọ̀ lódùmarè mọ̀ dúpẹ́ tírélà rí ṣé ẹ mọ tó bá jẹ́ wípé lè bàbá aláwo ni tírélà lọ kọ lù ẹ máa fà tí ó ti jáde sọ online ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà mọ̀ pàrọ̀ ẹ fúri máa ń dára yín orí program ìtàwọn náà lọ kó free mind ara ẹ̀ ẹ̀ kàn wò tó bá jẹ́ pé mọ́ọ̀sì táyé pé ilé abaláwo àbí ilé ẹ̀yọ́ ọlọ́sùn kan ní tí ajá lọ galù ọgbọ́n tó wù yóò ní à àmọ́ dìde ni ó ń yà ah, ah, ọ̀sùn rẹ kò wá lè dá tírélà padà sọ́ọ̀sùn yìí ò lè délé padà a ní ẹ wá ṣe ìsìláàmù ẹ yé bomi bomi kọ́ lọ́lọ́run ẹ yé ìbọ̀gìbọ̀ pẹ̀mọ́ àṣìṣe sọ wípé kò sẹ́ni tó po pegi lọ́lọ́run kò sẹ́ni tó pomi lọ́lọ́run ọlọ́run Olódùmarè gbogbo àjọ ń pè ẹ̀yin lẹ gbé wá ẹ̀yin lẹ débí lẹ pè láàláwò fún wa ṣùgbọ́n àwa rí pé gbogbo kárátà aláwo yàtọ̀ sí ọlọ́run Olódùmarè làwọn náà fi wá ń yọ kó lẹ́gbẹ̀ẹ́ ara báyìí tó bá sọ pé Islam is peace Islam is peace Allah is Allah is one Islam is peace Allah is one ẹ̀rí dèbòrà ẹ̀sùn Islam is peace Allah is one ẹ̀mẹ́lẹ́yìí pa. Islam is peace Allah is one ó wà eh? lórí irun òun ka tàbátí àdá aláwò aláwò ẹ tíwájú alimasad ẹ tàbátí àdá abilájú àtàbà aláwò ní gbogbo eh, ọmọ abilájú eh, sọfọ ẹnu dùn sọ píìsì. ẹnu dùn sọ píìsì kàràkítà yóò sọ píìsì ìwà yóò sọ píìsì. ẹ wá ń fẹ́ mọ sọ aláwò di olódùmarè fún wa ẹ ti ń sọ́bọ̀ tiwantiwa èyí tá a wá já nìyẹn. wípé torí tá a bá ń kọ olódùmarè tiwa àwọn èso pé á ah, olódùmarè sáà du ewúrẹ́ àwọn olúmọlẹ̀ tiwa làwa náà pa fún àwọn ọ̀sà wa la pa fún ké irọ́ àpáfọ́lọ̀ olódùmarè àpáfọ́lọ̀ <laughs> olódùmarè àwọn tí disciple ọlọ́run àwọn olúmọlẹ̀ àwọn àwọn àwọn àyànfẹ́ ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run tiwa táwa gbọ́gbọ́ nu wọn la pa fún kèsì kèsì ṣe pé ó yẹ jẹ́ ẹ̀ náà làwọn náà nílò bí ó ṣe wípé wọ́n wà kankan ok kí ló dé ayé kan ló pé kí náà fẹ́ gbàmì ẹ̀jẹ̀ tá n pa bọ́ wọ́n wà kankan pé ah bíi mo sọ̀rẹ́ndà mo sọ̀rẹ́ndà ẹ̀ ní dáàmú wípé àṣẹ iwájú pé kẹlẹ́ bá rí pé ìwọ tó lọ lọ avoid ewúrẹ́ tó lè avoid nǹkan wọn mọ̀ wàhálà tó ṣe kúrò lọ mú ewúrẹ́ wọn mọ̀ wàhálà tó fi tọ́ ewúrẹ́ dàgbà káyọ̀ pé láyà àtijọ́ tí wọ́n rà wọn mọ̀ wàhálà tó fi tọ́ ewúrẹ́ dàgbà ó wá tó ewúrẹ́ dàgbà ó fún lóúnjẹ fún lóúnjẹ ó wá sọ pé ah mo mọ̀ gbà fún ìwọ fa ìfa mo fẹ́ mo mọ̀ fi ewúrẹ́ yìí bọ̀ wàhálà stress tó fi bọ ewúrẹ́ yẹn tó wá submit wọ́n fẹ́ ká rí pé o ti submit lọ́kàn lọ́kàn ní gbogbo kinní yẹn ṣé bí tàlàwù náà sọ nígbà tó yẹ pé aláwo ó ní kí Ibrahim ò lọ ọmọ ọmọ wa tí Ibrahim sọ pé ọmọ ọmọ mi rè aláwo sọ pé dà mo ti rí i pé ó ti sọ̀rẹ́ńdà sáfì aláwo náà fúnra ẹ̀ lọ tún agbórí fún pé á kópa kò jẹ́ òsùn jí ó sì wà láwàá gbò lọ. kò sí jí ó sì wà láwàá gbò lọ. submission yẹn la fẹ́ ẹ̀ ṣé báwọn arúgbó fáwọn èèyàn throughout the world tó káàkiri àgbáyé afẹ́fẹ́ sí lọ bá wọn bẹ̀ sáà lọ sí gbẹ́rẹ́ fún wọn ni ah lọ sí gẹ́rẹ́ fún wọn náà but submission yẹn pé wọ́n kà ti ẹ̀ gbà fún fáyẹn mo lè èyàn lè pè mí ìkànnì foríbalẹ̀ fún báńbí tó wà kíkọ̀ foríbalẹ̀ fún ifá ifá orí mi rè ara rè ó sì yà sẹ́sẹ́ <laughs> aláwọ̀ ni kábíyèsí olódùmarè torí kárátà olódùmarè yàtọ̀ sí kárátà àwọn olódùmarè ti wá àwọn olódùmarè ti wá yẹn àwọn ní ìdìbò olódùmarè tó wà láyé táyé pé kó nípasẹ̀ àwọn èèyàn ló ṣe mo lódùmarè àwọn èèyàn ló lè bọ́ lódùmarè sọ̀rọ̀ ìwọ ò ní láńsẹ̀tì àti bọ́ lódùmarè sọ̀rọ̀ lọ́wọ́ ṣé wọ́n jẹ́rú mọ́lẹ̀ ni ó kàn máa tọrọ nǹkan lọ́wọ́ wọn ó máa tọrọ nǹkan lọ́wọ́ wọn ó máa tájẹ̀bọ̀ lódùmarè ni láì sí àtẹ̀gùn tírú àwọn èèyàn òdòdó olódùmarè bẹ́ẹ̀ náà ṣe ń ṣe fún jésù nu ẹ ti pè jésù lẹ́ẹ̀mẹ́wàá kẹ́ ẹ tó pé eh, gọ́ọ̀dù lẹ́ẹ̀kan ìgbàdé wa dọ́dọ̀ tí wọ́n ń bí ọ sọ pé àwọn eléyìí irú mọ́lẹ̀ wọn ò mọ̀ ò dámọ̀ kankan èèyàn nífa ìfa ìfa tó yẹ bú ìdí ni bàbá mú ìdí ni ìfa tó yẹ kẹ́ ẹ ti kó dànù tán bá kó dànù ah mo dúpẹ́ lọ́wọ́ fa o kábíyèsí fa mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè torí pé táyé pé ara àwọn àáfàá àbọ̀n babaláwo ni mo ti jáde ni ọ̀rọ̀ yóò ní dùn gbọ́ ṣùgbọ́n yín táìmù pàrọ̀ rúmọ̀lẹ̀ yẹn ní òsùn nìyẹn ọmọ àlàjì ọmọ àlàjà tọ́lọ ọmọ ká tọ́sọ́ sábà mẹ́rin wa àwọn rúmọ̀lẹ̀ wa lọ mú àwọn rúmọ̀lẹ̀ wa kó sí mi inú wọn àwọ̀ mi jáde pé ya máa sọ ẹnu rẹ ló ti lè dùn mo wá sọ irú ọ̀kan ló dàmí dúró ẹnì kí n mọ̀ ìdí agbára lọ́wọ́ lóyún tó ìṣẹ̀lẹ̀ mọ́ka ìkẹsà láwọ̀ kọjú ìṣẹ̀lẹ̀ lélẹ̀. kí ni agbára ti kọ́kọ́ yàwó mọ́ka tẹ́lẹ̀ flọ́ọ̀dù gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀ máa rí láàrin yẹn náà agbára ti kọ́kọ́ yàwó mọ́ka flọ́ọ̀dù gbé tó gbé wọn flọ́ọ̀dù yẹn dẹ̀ ní kò kí n ṣàkóso tí ọkọ̀ wá nìyẹn flọ́ọ̀dù ti gbódìdì kàbá gan lọ rí tẹ́lẹ̀ kí lẹ ṣé ìgbà gbogbo táwa mọ̀jà mọ̀jà bá sàmù jẹ kéèyàn tó jábọ́ ní wọ́n ṣe àjìdánwò ní kí nìyẹn jábọ́ tí wọ́n mọ prem tó ní pẹ̀lú ìṣá ah, àwọn tó mẹ́sìn wá ẹni tẹ́ mẹ́sìn wá fún wa ní áfíríkà ẹ̀ ní ṣe oríire ẹni tẹ́ mẹ́sìn wá fún ẹ̀ ní ṣe oríire bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì rà wá sọ lórí búkú manáfídíò yẹn náà ó bá yà wá Haúsá jẹ́ wọ́n ti gé àwọn Fúlàní àwọn jihadist oní ẹlẹ́sìn ìwòrè wọ́n ti gé ìwò tẹ́tìrì Haúsá ìgbà tó fẹ́ gbalẹ̀ Yorùbá náà lọ́rọ̀ ní àwọn olúmọ̀lẹ́ dìde lóníkàwá yóò dìde torí ilẹ̀ haúsá haúsá wọn ò lọ́ba mọ́ àwọn onísìláàmù lọ́ba wọn ìtòyẹ̀ làwọn mùdírì mọ́ríkà sí náà fi ń pàṣán wòlé fáwọn náà bí ilẹ̀ oní kìí sílẹ̀ yorùbá ìgbọ́mọ̀sán wọ́n sàyíká àwọn ọmọ ìjẹ fúlàní àbí nílẹ̀ yorùbá ó dára bẹ́ẹ̀ bá fẹ́ jẹ fúlàní ẹ lọ lu bàbá yín ní ìlọrin tí ẹ ní ìṣẹ̀lẹ̀ yorùbá ẹ lọ mọ jẹ àwọn ọmọ ìlọrin náà wọ́n ti wá lu ọpọlọ wọn débi kó lu yorùbá lómi ti dàrú nílùú bàbá rẹ tó ti sọ yorùbá wọ́n sì lẹ́ sọ yorùbá ó sì ní Allahu Akbar Allahu Akbar nígbà bàbá gbà fún yín ẹ bá tó dé Ìbàdàn náà ẹ bá lẹ́yìn náà ṣe Yorùbá Fúlàní ni ẹ má jà láì. so ìmọ̀lẹ̀ tá a gbé dání ni ṣé ìdájí tí mo gbé dání alójìn ni kò síbi tí mi ní bó sí alójìn tí mo gbé dání kò síbi tí mi ní bó sí mi ní ẹ̀bẹ̀rù àti bó síbi yẹn kan so ipa nìkan wá fẹ́ dúró wá fẹ́ dúró lọ́nà mi nìkan wọ̀ mí hmm. kíni aláǹtakùn wá fẹ́ dúró ó fẹ́ dínà mọ́ bí màálù ṣe tóbi tó ká wá ta òwú aláǹtakùn àbóbu kínní kí màálù wà ló kó àlọ́ òdì náà màálù tí wọ́n pé ó kéré lẹ́gẹ̀ẹ́ màálù. adẹ̀sẹ̀ díẹ̀ yìí ní táyé ká mọ̀ ní pé ẹ̀sìn àdàdálẹ̀ ni kò kan lọ́hùn ṣùgbọ́n àwọn ni wọ́n ń protect ẹ̀ láti joy àwọn ni wọ́n protect ẹ̀ ẹ̀rù bẹ́ẹ̀ ni mo sọ pé bẹ́ẹ̀ rúbáwò fúlàní wọ́n ṣe ìfẹ́dẹ̀ gbogbo náà wọ́n ti gba haúsá lé haúsá ti ń jẹ fúbọ́ ti ń jẹ mìà wọ́n ti sọ di ilẹ̀ Islam decision tó fẹ́ sílẹ̀ yorùbá nìyẹn àwọn ni wọ́n protect ẹ̀ ẹ̀ eh, àwọn náà wọ́n sọ pé ẹ̀ ẹ̀ ẹ̀ Allah sọ pé kùránì ò ní jóná mo ti náà bọ̀ jóná àwọn ni wọ́n protect ẹ̀ àwọn ni wọ́n kọ́ àwọn náà sì sọ pé kò ní jóná wọn ò fẹ́ kẹ́ wọ́n fẹ́ kẹ́ pọ́n lé pé á ah, ibi tátẹ̀yẹ ti bọ̀rẹ̀ nìyẹn wọ́n fẹ́ kẹ́ pọ́n lé pé á ah, ìwé yòówù lè jóná àwọn torí pé àwọn náà protect ẹ̀ àwọn náà kọ́ tí ìkọ́ bá fẹ́ tagba Islam náà àwọn náà wọ́n jà fún ìdí nìyí tó fi jẹ́ pé tá a bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn àbá ń sọ̀rọ̀ Islam àwọn àáfà mo fẹ́ mọ dìfẹ́ǹdì ẹ̀ torí pé àwọn wọn protect ẹ̀sìn wọn aláwù kẹ́kẹ́ o èmi ò tiẹ̀ mẹ́tún jálá o bóyá òòsà ni àbàkùnrin jójúmọ́ rẹ̀ olódùmọ̀ rẹ̀ ẹ ẹnìyẹn kò protect ẹnìyẹn kan kò sí supreme authority yẹn kan tó bá wọn protect ẹ̀sìn wọn àwọn ni wọ́n protect ẹ̀ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yẹn gbogbo tó ń ṣẹlẹ̀ yẹn tó bá jẹ́ wípé ó ní supreme authority kan tó protect mọ́kà ni kò yẹ kí wọ́n mọ̀ ṣe kò yẹ kí wọ́n mọ̀ ṣe umura lọ kí ayé lásán wálé mọ́. gbogbo olùjúmọ̀ project ẹ̀sìn rẹ̀. gbogbo olú bẹ́ẹ̀ ni tẹ́gọ̀ òótọ́ ẹnìkan supreme authority kan wà ọlọ́wù kan wà tó ń protect mọ́ka ni kò yẹ kó jẹ́ pé lẹ́mìí mọ́ ni kí o ti japa wọn ẹ méjì wọn parọ́ tẹ̀yàn ọmọ Yorùbá mọ́ akótó tọ́ bẹ́ẹ̀ lórí sẹ́ kò jẹ́ kí wọ́n lọ sí àràfà kí mọ́tò kí bọ́ọ̀sì wọn máa lọ kó dé l'accident nínú nílùú gbogbo mọ́ka ni kí gbogbo àwọn tó wà nínú bọ́ọ̀sì ó dẹ̀ kù lọ sí bọ́ọ̀sì van láyẹn ó dẹ̀ kíní láyẹn ó dẹ̀ lọ ó dẹ̀ l'accident kò yẹ kí flood ó mọ̀ ṣẹlẹ̀ mọ́ka kẹsẹ̀ kan kẹsẹ̀ kejì but wọ́n ti wá program problem wa to the extent that wọ́n ti protect ẹ̀ wọ́n ti wá parọ́ fún wa to the extent that pé tó bá ti rí nǹkan tó bá ti tó bá rí nǹkan tí ò bá dáa tó bá ṣẹlẹ̀ nú ẹ̀sìn wọ́n sàlẹ̀ wọ́n sàlẹ̀ lẹ́wẹ́ ni mọ́ wọn àmú àmọ́ sọ pé ah aláwọ̀ àgbà ọlọ́run fi aláwọ̀ fi ṣe pé ọ́fíìsì ọ́fíìsì bí wọ́n tó tóbi yan ni tó bá rí nǹkan tó bá wá da wọ́n sàlẹ̀ claim ẹ̀ pé ah aláwọ̀ ló mẹ́lẹ̀ yìí <laughs> wọn ní fún wọn ní fẹ́ kàìsàn ọlọ́bẹ̀ <laughs> táyísì nǹkan tó ti dá ṣẹlẹ̀ ní ẹ̀sìn irú irú kòkòrò tó ṣẹlẹ̀ ní mọ́kà yìí ẹ̀rì kó mùsùlùmí kò ní sọ̀rọ̀ lọ́bẹ̀ láti last week tí ọkọ̀ ti yà tó ti já tó ti wó mọ́ṣáláṣí ṣe ẹ̀rí mùsùlùmí kò sọ̀rọ̀ lọ́bẹ̀ kò ní sọ̀rọ̀ lọ́bẹ̀ kò tá pé ilé òòṣà ló já ló já lù wọ́n sọ̀rọ̀ lọ́bẹ̀ torí pé àwọn náà protect ẹ̀sìn yẹn bóńkàlùkù ṣe ń protect ẹ̀sìn ìlú ẹ̀ nìyẹn àwọn àwọn Saudi Arabia wọ́n protect ẹ̀sìn wọn gbogbo olùdókòwò àti dẹ́ngbà yẹn wọ́n pa wọn wọ́n gbẹ̀sìn lé wọn lórí wọ́n gbẹ̀kínú nílé òní tó mọ ẹ̀sìn tó wà ní world ó lé five thousand bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni èyí wà lọ́lọ́run ló wá sọ pé ọlọ́run á fẹ́ máa protect ẹ̀ lè ládùúgbò ẹ̀sìn tó wà wọn kárí kùdù wọn protect tiẹ̀ wọn protect tiẹ̀ wọn pinwọ́ ṣe gbọ́ ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ̀yọ́ ọmọ ládíládí ẹ̀yọ́ ọmọ ẹ̀yọ́ ọmọ táìpẹ́ yẹn gidi ló bí yín ẹ̀ àmọ́ wò wàjà gidi jàgà àyà àfa yín kíní kan ẹni kò gbọdọ̀ tẹni bá fa wa ṣé wà bàbá ti wà nìyẹn. ẹ mọ̀ pé ọ̀tọ̀ lẹ́pa dèbúrà lórí pé ẹ fẹ́ fẹ́ bú Muhammadu ọ̀tọ̀lẹ̀ ọ̀tọ̀lẹ̀ ń tẹ́tì tàlọ́lọ́ ọ̀tọ̀lẹ̀ ń tẹ́tì kìrìkàdé fagbá yẹn ọ̀tọ̀lẹ̀ ọ̀tọ̀lẹ̀ ń tẹ́tì lórí pé ọ̀tọ̀lẹ̀ ń tẹ́tì anaconda lórí pé ẹ sáfẹ́ protect religion yẹn. ó wá dé sìn tá a wá sọ pé gbogbo ohun tí ẹ fẹnu bàjẹ́ yẹn bẹ́ẹ̀ kọ́ lórí ẹ ní abọ́dẹ̀ kàní sọ. aláwo tó wá ń protect kàábà tó ń protect ilé aláwo ẹ sọ fún un kó ètè lọ bu sẹ́yọ̀ iyọ̀ àti ògùn náà ní ó bù sí aáyán tó la ìyàbọ̀ mẹ́ka torí kó mọ̀ jẹ́ pé àwọn èèyàn ní wá múra kó jẹ́ pé àwọn èèyàn ní wá ájì o sẹ́yìn pé ájì ò tí ì dé kẹ́lẹ́ wà nǹkan sí sáyẹn o. ájì sì ti ń bọ̀ lọ náà. ájì ti ń bọ̀ lọ náà kẹ́lẹ́ tẹ́lẹ̀ wà nǹkan sí sí ọ̀rọ̀ ayẹn o kó rí pé ájì ò dé o hmm. ọ̀rọ̀ mi ò lópin. kí wọ́n kó ayẹn wọlé kí wọ́n tilẹ̀kùn lé ayẹn kó sílẹ̀kùn àlùjẹ náà. <laughs>